وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك يفو الله وبا أبا لا نجلو aládìpẹ̀ ilẹ̀ ẹ̀sán rere ọba tó fún aláǹfààní àti lè tó padà kójọpọ̀ nínú mọ́síláṣí alápọ̀lẹ̀ láti tẹ̀síwájú nínú tafsiri alkurani alapale nínú súratu nisa ìyẹn ni súra kẹrin ní bí wọ́n sì tu àwọn súra alkurani alapale ní tafsiri ti afáàsì fún wa tó sí wọ́n ka ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tó ní wa idà dọ̀rọ̀tún fil art falaisa alaikum junahun an taqsuru min as-salati in khiftum an yaftinakum alladhina kafaru innal kafirina kanu lakum aduwwan mubina Allah ba ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo nígbà tí ẹ bá rìnrìn àjò lórí ilẹ̀ yálà láti lọ ṣe jihad ni àbí láti lọ tajà àbí fún nǹkan míì kò sí tó burú lórí an taqsuru min as-sala kẹ́ ẹ gé ìrìn oníraka mẹ́rin kẹ́mọ̀ kí méjì méjì in khiftum an yaftina kumul ladina kafaru tẹ́ ẹ bá páyà pé àwọn tẹ́jẹ́ kéfèrí bá fi tínà yín innal kafirina kanu lakum aduwwa mubina torí pé dájúdájú àwọn tí wọ́n jẹ́ kéfèrí ọ̀tá tó fojú hàn wọ́n jẹ́ sí yín ẹ̀yin olùgbàgbọ́ òdodo wọ́n sì àlàyé fún wa lórí pé ààyè ìní ń se ìdẹ̀kùn fún ní ríàjò wípé ó lè gé ìrùn kúrú kọ́ máa kíráká méjì kàkà tí ó fi kíráká mẹ́rin ní àwọn ìrùn oníráká mẹ́rin ìyẹn ni pé ìrùn zuhur ìrùn asir àti ìrùn isha ṣẹ̀rí àṣẹ ní rọrùn fún ṣùgbọ́n àwọn olùmọ́fiyẹ́ wa pé gbólóhùn tọ́lọ̀ bá ní inhiptum ayeftina kumul ladina kafaru tẹ́ ẹ bá páyà pé àwọn tí wọ́n jẹ́ kéfèrí bá fitina yín àwọn olùmọ́ni a májàmú ìkèé ṣe májàmú tọ́jẹ́ pé ní jẹ́ agbọ́dọ̀ rí kó tó di pé a gé irun kúrò wà lórí ìrìn àjò gẹ́gẹ́ wọ́n ṣe ṣàlàyé fún wa yá àlá onímọ̀ umar ibn al-khattab radiyallahu ta'ala anhu mo ń bi léèrè wípé kí ni a ṣe fẹ́ tú májàmú tọ́lọ̀ wọn bá fi sí ìyẹn ní pé tá a bá fẹ́ rìnrìn àjò àti lè gé irun aya sọ fún wa pé tá a bá wà nínú ìbẹ̀rù tá à ń bẹ̀rù pé àwọn ọ̀tá wa wọ́n lè ṣe wá ń jàǹbà ní aya sọ. Ah, umar bin khattab radiyallahu ta'ala anhu wa sọ fún yàrá pé irú béèrè tó béèrè bẹ́ẹ̀ náà lèmi náà bí anabi sallallahu alayhi wa sallam léèrè anabi sallallahu alayhi wa sallam sì fún mi ní ìdáhùn wípé ah, sadaqatun tasadaqallahu biha alaykum sàrà lọ́lọ́run ọba fi ṣe fún yín fàkúbálù sọ̀dàkátà ẹ̀yà gba sàrà ọlọ́run yẹn ni pé bí ò sí ìfòyàmọ́ ní ìsìn bẹ́ẹ̀ àjò ọláǹfààní àti lè gé irun kúrú nínú àlàyé tí mo lérò pa fó ti ṣe fún wa lónìí náà ni pé ìgbà wo là á láǹfààní àti gé irun kúrú ìrìn àjò wo là ní àǹfààní àti gé irun kúrú àwọn olùmọ̀ wọ́n ṣe àlàyé tó pọ̀ nípa pé irú ìrìn àjò wo láṣẹ yẹn ni pé báwo ni ó ṣe jìnnà sí. Si táàfin láǹfààní àti gé ẹ̀rùn kú ṣùgbọ́n tó fi tẹ́wọ̀n jù lọ́dọ̀ àwọn olùmọ́ náà ni pé gbogbo ibi téèyàn lọ tí ó máa jẹ́ ìrìn àjò láti ibi tó ti kó tó wá béèrè wọn ní lágbájá rìnrìn àjò iná láǹfààní àti gé ẹ̀rùn kú mo rò pé gbogbo ibi tí ó lọ tó bá jẹ́ kókó ń bí ọ lọ bìkan tó wá ibọn lágbájá lọ wọn rìn rìnrìn àjò yóò mọ̀ jẹ́ pé yóò gé ẹ̀rùn kúrú yálà ó dìnà ni àbí ó dìnà àwọn bòmí wá tó jẹ́ pé kò jìnà ṣùgbọ́n tó wá bẹ̀rẹ̀ wọ́n lórí rẹ̀ àjò náà ni báyá láti fi tẹ́yìn bá lọ kú mù nínú ìsẹ̀mí wọn bí wọ́n lórí rẹ̀ àjò náà ni wọ́n lọ travel lọ kú mù ń bọ̀ wà ìrìn àjò lẹ́yìn jẹ́ ṣùgbọ́n bòmí wá tó jìnà ju bí sì kú mù lọ lá nílùú ìlú mi tó jẹ́ pé èyàn ó rìnrù rẹ̀ méjì wọn ò ní sọpọ́ rìnrìn àjò bí lẹ́kọ̀ọ́ irú eléyìn kò ní torí bẹ́ẹ̀ gẹ́rùn kúrú torí pé ibi tó ti kú tọwọ́ bá béèrè pé bo ńlágbájá lọ àníṣọpọ́ rìnrìn àjò àlùmọ́ eléyìí ni tí ọtí ah, àwọn jù lọ́dọ̀ àwọn olùmọ̀ lélẹ̀ tí mo lérò pé afá ti se àlàyé rẹ̀ fún wa tó pọ̀ ah, ọlọ́ọ̀bá wa tẹ̀síwájú nípa báwo ni àwọn olùgbàgbọ́ òdodo ṣe kírun ń gbà wọ́n bá wà nú fòyà tá à ń bẹ̀rù pé kálá kírun ní jàmá ó ṣeé ṣe káwọn ọ̀tá wa kí wọ́n ṣe kí ni o kí wọ́n láǹfààní àti lè pa wárun ńgbà tá a wà lórí irun kí ni ìdẹ̀kùn tí sẹ́rí àṣe lórí báwo láti kírun ọlọ́run bá ní. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة ولا جناح عليكم إن كان بكم أذى من مطر أو كنتم مرضى أن تضعوا أسلحتكم وخذوا حفركم إن الله أعد للكافرين عذابا مهينا ọlọ́wọ́ ọba àlekí ọlá ní wá ìdá kún him eré òjíṣẹ́ ọlọ́wọ́ ọba nígbàtọ̀ ọba wà fí him nínú wọn ta ni àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n wà ní ibi tí ìfòyà ti ń se kí ni o tí ti ń dẹ́rù bá wọn tí wọ́n wà ní ìfòyà bọ́yá níwájú ogun fàákọ́m tẹ̀lẹ́ hùm sọ́lá tọ́wọ́ agbẹ́rùn dúró nínú wọn yẹn pé àsìkò òrùn tó gbogbo bó tilẹ̀ wù kí ìfòyà tó mùsùlùmí gbọ́dọ̀ kírun lásìkò gbogbo bó tilẹ̀ wọ́ jẹ́ lópin ìgbà tí èèyàn bá wà nù làákàyè rẹ̀ gbọ́dọ̀ kírun ọlọ́run bá ní fa kọ́mtà lọ́hùn mùsọ̀lá tẹ ẹ wá gbẹ̀rún dúró tẹ fẹ́ kírun faltakun tọ́ ifatunminhum mark wàlíyá kúrú àsìlẹ̀ àtẹ̀hùn ibi tẹ́ ti kírun táwọn olùmọ̀ ń pè ní khawfi irun fòyà ńgbà tẹ bá wà nù bẹ̀rù tẹ́ ẹ sì fẹ́ kírun ìbẹ̀rù kí ni ìbẹ̀rù pé ó ṣeéṣe káwọn ọ̀tá yín kí wọ́n láǹfààní àti lè bá yín lójijì ńgbà ìbá wà nù ìsìláàmù ẹ̀sìn ni tọ́ bá làákà ẹ̀mú tó sì ti máa wo reality tó wà ńlẹ̀ tẹ́ bá fẹ́ kírun ọlọ́ọ̀bá ni kápá nù wọn kí wọ́n máa bẹ pẹ̀lú rẹ̀ rẹ̀ ànẹ́bí sọ̀lá àìsàlẹ̀m yẹn ni pé ẹ pín àwọn ọmọ ogun sí méjì àwọn ẹnìkan máa kírun pẹ̀lú ànẹ́bí sọ̀lá àìsàlẹ̀m fàyídà sájàdù tí wọ́n bá ṣe rùkú tí wọ́n bá ṣe sùjádà tí wọ́n mórí lọ́ọ̀lẹ̀ fàlẹ̀kúnnù mi wọ̀rọ̀ ikùn àwọn ìyókù tí wọ́n ìdàkejì tẹ́ àwọn ọmọ ogun sí káwọn ọmọ ẹ̀bẹ̀ lẹ́yìn yìí kí wọ́n dúró àwọn n'i se sujud wàlítàjì tọ́ífà tún ó kọ́rọ̀ alẹ́mi sọ́lù fọlù sọ́lù mark àwọn apákà tí wọ́n ti kírun ìgbẹ̀ bá kírun pẹ̀lú àwọn alákọ̀ọ́kọ́ káwọn náà wá kírun ayai ń sálàyé nípa báwo lásìkò nígbà tá a bá wà nù ogun pàápàá jùlọ rú ọgbà náà tó jẹ́ pé kọjú mi ọlọ́kọ̀ọ̀jọ̀ kan riwaya ti lọ wá báwo láti kírun ogun salatul khawf abba ibn al-qayyim rahimahullahu ta'ala inú tíra àwọn fi hadi khairil zadul ma'ad fi hadi khairil ibad wọ́n mú àwọn ọlọ́kọ̀ọ̀jọ̀ kan ọ̀nà tí ọ wá nù àdíìsì wa ti ń tọ́ka sí pé bá a mọ̀ kírun ogun ṣùgbọ́n nù rẹ̀ sókè bíi méjì ọ̀nà ni pé àkọ́kọ́ ni pé ọ wá lọ́wọ́ ibo ni àwọn ọ̀tá wa dojúkọ ibo ni wọ́n wà nígbàtà fẹ́ kírun ìyàtọ̀ wà lórí tí wọ́n bá wà ní ìhà kíbla tó jẹ́ pé àmọ̀ kírun àmọ̀ wò wọ́n ọ yàtọ̀ sí gbàtọ̀ bá jẹ́ pé a kọjú sí kíbla àti kọ̀yìn sí wọn mo rò pé méjèèjì yàtọ̀ síra wọn ìdí tó jẹ́ pé àwọn olùmọ́ni sífà rẹ̀ ọwà lọ́wọ́ ibo ni àwọn ọmọ ogun islam fẹ́ dojúkọ ibo kúmọ́ làwọn ọ̀tá wọn wà nínú àwọn sífàtọ̀ wa ò ní pé tọ́ba jẹ́ pé àwọn ọ̀tá dojúkọ àwọn mùsùlùmí déédéé ibi tá a dojúkọ kíbla ìhà kíbla wọn wà lè má mú ọ wà kírun yóò pin àwọn ọmọ ogun méjì wọn tó sáfù méjì. òun ó dùn wájú sáfùkù tó tẹ̀lé sáfùkejì náà tó tẹ̀lé wọ́n jọ ma kírun lẹ́ẹ̀kan náà wọ́n jọ sí aláhù àkùbọ́n wọ́n jọ gbèrò ní gbogbo wọn wá pẹ̀lú nǹkan ogun wọn o torí pé ọlọ́ọ̀bá ní wọlé àkùdú àsìlẹ̀ àtàhùn wọ́n mọ̀ bẹ́ pẹ̀lú nǹkan ogun wọn tí màmú bá serùkú gbogbo wọn náà jọ serùkú ni torí pé wájú wọn báyìí làwọn ọ̀tá wọn wà rùkú òní kọdínẹ́yìn àti rí tí wọ́n bá dìde wọ́n jọ dìde láti rùkú tí wọ́n ṣe sùjúùtì lèmọ́mù àti sáfù àkọ́kọ́ nìkan wọ́n ṣe sùjúùtì àwọn sáfù kejì ó dùn tí àwọn òní ṣe sùjúùtì ìmọ̀bọ́yá ń yé àwọn ó dùn òun òní ti ṣe sùjúùtì ìmọ̀mù ó ṣe sùjúùtì aláwọ̀kọ́ pẹ̀lú sáfù aláwọ̀kọ́ yóò jókòó yóò ṣe sùjúùtì ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú sáfù ẹlẹ́ẹ̀kejì yóò jókòó ẹ̀hà yóò dìde àwọn tí ń wà ńgbà àlèmọ́mù bá dìde wọ́n jẹ́ ọmọ kírun lọ pẹ̀lú ọmọ kíláka kejì pẹ̀lú àwọn sáfù àkọ́kọ́ ìgbà náà làwọn sáfù tí wọ́n wà lẹ́yìn làwọn sẹ̀sì kíni o wọ́n sẹ̀sì sùjádà wọn wọ́n sì sùjúdà aláwọ̀kọ́ wọ́n sì sùjúdà ẹlẹ́kejì wọ́n dìde wọ́n bà wọn lórí o mo rò pé eléwà nù sífà kan tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ sọ ọmọ kíláka méjèèjì kò sí tó burú wọ́n sì lè ṣe ní ìdàkejì ó ní pé nígbà táwọn tí bá ṣe sùdúrù tiwọn tí wọ́n bá dìde tí wọ́n bá ti dìde tán àwọn ẹni tí wọ́n wà wájú sáfù wájú àwọn step back sẹ́yìn àwọn ẹni tí wọ́n wà lẹ́yìn àwọn wà wájú wọ́n wọnú ra wọn àwọn ilé ọ̀padà sẹ́yìn àwọn ilé ọ̀bọ̀ síwájú wọ́n tó sáfù wọn wájú àwọn ilé wọn wà lẹ́yìn kí láǹfààní rẹ̀ torí pé àwọn tí wọ́n wà ń sáfù ẹlẹ́ẹ̀kejì tẹ́lẹ̀ ní tí wọ́n ti di sáfù alákọ̀ọ́kọ́ àwọn náà láǹfààní àti lè ṣe sùjádà alákọ̀ọ́kọ́ pẹ̀lú imam sùjádà alákẹ́ ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú imam àwọn tí ó dùn táwọn ilé bá ṣe sùjúd àwọn ilé ọwà ní dúró tí wọ́n bá sálámà àwọn ilé yọ̀ọ́ ti kí ni o wọ́n kọ̀m̀plìtì wọn àwọn olùmọ̀kẹ́ni eléjẹ́ sífà ọ̀kanú sífà tí a mọ̀ fi kírun ọwà lórí ibi tí wọ́n bá dojúkọ ẹlẹ́ẹ̀kejì tọ́ bá ṣe ṣe pé àwọn ọ̀tá ibi tí wọ́n wà kìí ṣe ha kaaba kìí ṣe ha kibla ni ìyẹn ni pé táwa bá fẹ́ kírun ní ìsìn ànítorí pé ẹ̀yin wa làwọn ọ̀tá wa wà kí wọ́n lè bá àmọ́ bá wa lójijì ẹja kọ́yìn káwọn akọ́yìn sí kibla káwọn kírun kò sí ti ń jẹ́ o wọ́n pé àwọn sí méjì àwọn náà ò ní ilé ìmọ̀ọ́mù kan tí wọ́n bá wọ̀ làwọn wọ́n tó sáfù méjì ni ńgbà wọn bá gbẹ̀rùn tí wọ́n bá ṣe allahu akbar pẹ̀lú sáfà aláwọ̀kọ́ àwọn sáfà ilé kejì àwọn òdòjúkọ àwọn ọ̀tá wọn wọn òdòjúkọ àwọn ọ̀tá àwọn ilé ọmọ kírun so tí wọ́n bá kíra káàkan tí màmú bá kíra káàkan pẹ̀lú àwọn sáfà aláwọ̀kọ́ tó bá dìde láti múra kí ẹlẹ́ẹ̀kejì wá àwọn sáfù alákọ̀ọ́kọ́ wọn kú onúurun wọn tí wàá núurun ṣùgbọ́n wọn kú onsáfù wọn ní dojúkọ kébìlà wọ́n padà síbi táwọn ọ̀tá wà wọ́n lò dojúkọ àwọn àwọn tí tí wọ́n kírun pàtàkì ìfẹ́tún ó kọ́ra lẹ́mí sọ́lú fẹ́lú sọ́lú máa kà àwọn náà wà kírun pẹ̀lú ànàbí sọ́lọ́lá àlẹ́wọ̀sẹ́lá àwọn náà wà tó sáfú ìmáàmù ó kíra kí ẹlẹ́kẹ̀ló yóò kíra kí ẹlẹ́kẹ̀jì tí wọ́n bá kíra kí ẹlẹ́kẹ̀jì yóò jókòó yóò sì táhíá pẹ̀lú àwọn sáfú ẹlẹ́kẹ̀jì nù kò ní sálámà yóò dìde tọ́ba ti kéta yá tán àwọn ó dìde wọ́n kọ́ńpìlìtì rákà wọn wọ́n bá lórí lọ́wọ́ bá lórí ìjókòó yọ sálámọ́ pẹ̀lú wọn lẹ́yìn náà ni wọ́n padà wá bá wọn làwọn tí wọ́n wà tó sáfù àbí àwọn ó lè jókòó kò ní sálámọ́ àwọn sáfù ẹlẹ́ẹ̀kejì àwọn ó jókòó wọn ó sì tẹ́ wọn sálámọ́ wọ́n ti kọ́ńpìlìtì irun tí wọn nù rákà méjì àwọn tí wọ́n wà padà wá wọn àjókò wọn kọ́mplìtì run alimuhim ọlọ́kọ̀ọ̀dọ̀kan náà àwọn olùmọ̀kan ló tó bí ọ̀nà mẹ́jọ oríṣiríṣi táàmù àti kí sọlá tó lọ́wọ́ ṣùgbọ́n tó ṣe kókó jù náà ni pé one ntí sẹ̀rí àfi ṣe sọlá tó lọ́wọ́ lẹ́tọ̀ àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ kí irun lójú ọjọ́ àní títorí pé a wà lójú ogun àní kírun ẹlẹ́ẹ̀kejì ni pé a sì gbọ́dọ̀ wà security conscious gbẹ́tọ̀ rí pé àwọn akírun gbogbo wa dojú ọ̀tọ́ bá wà bá wà lójijì àṣẹ̀rí ọ̀fara mílíọ̀n agbọ́dọ̀ take security measures agbà pé ọlọ́wọ́ bá ní sọ́yìn ṣùgbọ́n ká take kí ni o asbab kò sí tó burú ká take asbab èyí tó fi jẹ́ pé abẹ́rẹ̀ làwọn olùmọ́ ti ṣe fẹ́túwá tí àsìkò bá wà tó bá jẹ́ pé àwọn èèyàn wà nú fòyà bí àsìkò kan tí à ń gbàdúrà pé kọjá pé ó ti rí kọjá lórílẹ̀‐èdè wa táwọn èèyàn wà nú irun gan ẹ̀rọ ọmọ bà wọ́n kò sí tó burú pé káwọn kan mọ́ kírun káwọn ò kọjá pé wọ́n ń sọ àwọn tí wọ́n ń kírun mo rò pé torí pé wọ́n ti wà fi hálẹ́tì xọ́ọ̀ wọ́n wà ní àsìkò fòyà àsìkò bẹ̀rù torí pé kálẹ̀ bá a fi okùn kan pẹ́ méjì akírun lójú ọjọ́ and then àtúnṣe kí ni àtúnṣọ́ra alẹ̀ àtúnṣọ́ra alẹ̀ débi pé ọ̀tá owó fi láǹfààní lórí wa ọlọ́ba ni fàyídà sẹ́jọ̀dù fàlẹ́kùnù mi wọ̀rọ̀ ikùn ìgbẹ́ bá ṣe sùjádà pẹ̀lú àwọn ẹni tẹ́ ẹjọ́ wà lórí anabi sallallahu alayhi àkọ́kọ́ káwọn ọmọ abẹ́lẹ́yìn àwọn ẹni tí wọn ò kírun káwọn ọmọ abẹ́lẹ́yìn

wọ́n zọ ta àǹfààní albarka takbiratul ihram kábàrà kọ̀kọ́ tá a fi kírun wọ́n jèrè rẹ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam àwọn sáfù kejì ó sì jèrè kí o wọ́n jèrè sálámà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam. ọlọ́ọ̀bá ni wàlíyà kudu hidrahum wa asli atahum kí wọ́n mú nǹkan já wọn kí wọ́n sì máa bẹ́nu fura hidrahum yani ni pé tí wọ́n bá ní akada hidrahum ìyẹn ni pé irin tìfura tìfura ẹ mọ kírun ṣùgbọ́n ẹ wà nù fura ẹ mọ sọ pé ẹbí ah, iṣẹ́ ọlọ́run náà láti tí wọ́n bá pa wá bẹ́ẹ̀ kò sí nǹkan kan islam ọ̀fẹ́ kẹfẹ́ mi yín ṣòfò tó bá jẹ́ pé kò sọ́nà àbáyọ̀ mi nítorí dé yìí ọlọ́run bá ní wọlé àkóso hidrahum wa aslihat, sílẹ̀ àti kí wọ́n fura kí wọ́n sì mú nǹkan àjà wọn lọ́ọ́ torí pé kí ni ọ wọ́dà lẹ́dínà káfàrú lọ́tà fúlúnà an asìlẹ̀ àtikún wa àmì àtikún fàyàmílú na àríkùn mailatan wahida in tí ó wu àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ayé àwọn kèfèrí oní pé wọ́n fẹ́ kẹ́ sọ́ra lẹ̀ kẹ́ ẹ má ní fura ńgbẹ̀ bá ń kírun lọ kí láàka yẹn wà nùrù kí wọ́n fi láǹfààní àti bòyìn kan náà ńgbẹ̀ bá wà nùrù kí wọ́n bá yín lòdìdì torí pé yorùbá ni

àwọn ọmọ ogun ńgbà tí òrùn tó àsìkò òrùn zuhur gbogbo wọn pátá wọn sálọ aláwọn kírun wọn jọ ṣe sùjúdù wọn jọ ṣe wọn ńgbà wọn akírun tán àwọn kẹfẹ̀rí tí wọ́n wà lọ wa ni, a tó ṣe sùjúdù tó lè rí ni ya àbá ti bò lọ́kàn náà wá sọ pé ẹ wọ́n lẹ̀ irun kan wá tí wọ́n tún padà kí ahabu iléyìn min abuná ihim wa àbá ihim wọ́n bọ́ wá kí irun kan láìpẹ́ tó ṣe pé irun ń wú wọn ju àwọn ọmọ wọn tí wọ́n bí àtàwọn bàbá wọn tán bí lọ ìyẹn pé irun kí ni o irun asir tá bá ti di irun asir tí wọ́n bá ti ṣe bí wọ́n ti ṣe nígbà gbóhùn a láǹfààní àti bò wọ́n lẹ́ẹ̀kan náà tá wọn rùn lọ́lọ́ba fi wá rán jibrilu pé kọ́sọ̀fà nàbí sallallahu alayhi sallam pé tọ́ba change strategy ìdí níta lọ́ba fi sọ ayé kàlùkù tó bẹ́ẹ̀ sì kírun ní ìdí níta sọ fún wa pé in táwọn ọ̀tá yín fẹ́ ni pé kẹ́ ẹ ni ọsọ ayé ìkalẹ̀ nígbà ogun ṣùgbọ́n ká ìdá ni tọ́lọ̀ ọba fún wa ní gbogbo ògbà ọ̀pọ̀ ọgbà gbogbo ibi tí ìsìláàmù ti gbòòrò tọ́jẹ́ pé lẹ́ẹ̀kan náà wọ́n yí ìsìláàmù lágbòdáná wọ́n mú àwọn mùsùlùmí láyè tí wọ́n gbà fúra ni wọ́n ti sọ̀rọ̀ alẹ̀ wọ́n ti sọ̀rọ̀ alẹ̀ nígbà àwọn mùsùlùmí bá wà conscious nípa ẹ̀sìn wọn nípa pé ọ̀tá wa lè ṣe báyìí fún wa kò ọ̀tá wọn ń ṣẹ́gun lórí wọn nígbà ọ̀lọ́ta wọn máa ṣẹ́gun nígbà ẹ̀ bá sọ̀rọ̀ alẹ̀ ọ̀kan nú àwọn àwọn dual àwọn kálífẹ́tì tí àwọn ọ̀tá dojú wọn kodò nígbà táwọn ọ̀tá wọn fẹ́ lọ tí wọ́n plan sáwọn ọkọ̀ kí wọ́n se 100 years plan láti pé kí wọ́n se kíni o kí wọ́n lè kí wọ́n lè dojú ìjọba ìsìláàmù kolẹ̀ kọjá pé àwọn wọn ti tó ń fẹ́ wọ́n jọ ṣe plan fún bí àwọn ọdún mélòó kan wọ́n á fẹ́ lọ tẹ́sí pé ṣé táìmù ti tó àwọn ó gbógun lọ bá ìlú mùsùlùmí inú tí wọ́n ti wọ́n ráwọn tí wọ́n jẹ́ bí sss wọn tí wọ́n dá wọn lọ wọ́n lọ bí ẹni lọ rajà bí ẹni lọ ṣe kíní kí láwọn ń sọ wọ́n ń sọ àwọn ọ̀dọ́ báwo ni kí rò rí àwọn ọ̀dọ́ inú ọ̀kan nu wọn lọ bá ọ̀dọ́ kan níbi títí bí ẹni ń gbatẹ́gùn ṣáà ọ̀rọ̀ àti ọ̀rọ̀ orí tọ́ra jókòó wọn nìkan tí ọba ní lágbádá kí ló ń sinmi àmọ́ kàn ra ń sinmi ni ó ń sinmi ah ìwọ òní òní kankan tó ṣe kó sinmi ni ó ní à ó ní mò ń sinmi kí n lè regret so ọmọ pa àwọn ọ̀tá wa at any time wọ́n lè lose the exit just like that nígbà tó padà lọ ní tẹ́ ẹ bá ká àwọn eléyìí ẹ̀ ní mú ọdún bíi mélòó kan wọ́n á tún padà dá wọn ọ̀tẹlẹ̀múyẹ wọn wọ́n dá wọn lọ́kùnkán lọ fún bẹ́ẹ̀ kí wọ́n lọ wó wọn nígbà wọn àwọn bá ọ̀dọ́ kan tó soge ọ̀sọ̀ọ̀sọ̀ tọmọtọ́tẹ̀ ojókòó lábẹ́ ẹ̀gì lọ́balọ́ba pé lágbàdá kí ló ń se ń bì ó ní mo ń dóde arábìnrin kan báyìí ni mo lápọ̀ntìmẹ́ntì pẹ̀lú girlfriend mi bó sì lọ́nu pé àsìkò tó tẹ́ lọ bá wọn torí pé ní ìsìn wọn ti wà fi rọ́fìlà wọ́n ti gbàgbé páwọn lọ́ta kan àdẹ́mi ó sì sọ lọ́nu tí wọ́n wí ni ìlọ́lọ́ bá fi sọ fún wa pé wadalla dina kafaru lau tagfuluna an asli hatikum wa amti atikum fa yamiluna alaykum wallatan wahida wọ́n fẹ́ kẹ́ ẹ mọ́ ní fura lórí nǹkan jayin ẹ ti sọ gbogbo nǹkan jayin nù àbí kò sẹ̀ ní wúlò mọ́ ó ti wà outdated ní tí wọ́n fẹ́ nù wa amti atikum àti dúkìá yín gan ẹ ní rántí rẹ̀ mọ́ pé a dúkìá yín mọ́ lè bí ẹ bá ṣe bẹ́ẹ̀ kí ló dé tó fi jẹ́ pé gbogbo èèyàn náà lọ láǹfààní àti ṣe nuclear fìlú mùsùlùmí torí pé wọ́n fẹ́ kọ́ irú nǹkan táwọn bá ta fún yín náà lẹ́ni ẹ̀yin ò lè ṣe modern one tẹ̀kùfúlù náà náà clear àti kùnú ẹ ti ẹ ti ṣe kí ni àìkúra lórí àwọn nǹkan àjá yín nígbà tí wọ́n sọ pé àwọn nìkan wọ́n láàlẹ́ àwọn nǹkan àjà kan láti 1968 wọ́n fi jagun kù láti 63 64 ẹ̀ mọ́ gbọ̀ǹkan ẹ̀ tó bá lóhùn ní unisọ́nì nǹkan àjà ni ó ní tí ẹ para wọn dé tí wọ́n bá ń jà láàrin wọn àmọ́ kìí ṣe tí ó fi kọ̀ǹdáàtì àgbáyé mọ́ kí ló dé torí pé ìntọ́ tà ń fẹ́ náà ni pé kẹ́ẹ̀mọ́ ní fura kẹ́ẹ̀mọ́ ní fura yálà tẹkinọ́lọ́jì ni àbí ó ti dìnà ẹ̀yìn òní ní fura ẹ̀ nímọ̀ ẹ̀yìn lẹ́sìn wọn rò pé ah, a ní nǹkan àjà àyíká àjogún lọ́wọ́ àwọn bàbá bàbá wa the same method wọ́n ṣe tí wọ́n fi wó dáúlà usmaniya ti ti ti sokoto ngba sultan lásìkò sultan atahir àwọn ní nǹkan nkanda ọmọ ogun ṣùgbọ́n ńgbà táwọn ọ̀tá wọn lọ wọn wọ́n tẹ́kì longer period wọ́n fi study ibi táwọn mùsùlùmí wà irú nǹkan àdáwọ̀ wọn ni irú nǹkan wo irú nǹkan wọ́n rí gbogbo irú nǹkan agba náà níwọ̀n bá ń tí àwọn ará áfíríkà mọ̀ wọ́n kò sí kàtọ́ sẹ́kù ṣùgbọ́n gbà náà wọn ò ní kankan tí ń jẹ̀bọ̀n wọn ọmọ tí ń jẹ̀bọ̀n ilẹ̀ bó láti lọ gẹ́ẹ̀tì àwọn ọ̀bọ̀n inú wọn fi wíìnì ogun sultan atahir ṣùgbọ́n gbà wọn ṣe physical combat tẹ́lẹ̀ wọn ò lè wíìnì wọn ṣùgbọ́n wọn ti lọ wá advance ammunition kan tó ju tiwọn lọ inú wọn fi wíìnì wọn tó pété yẹn máa ń bọ́ lórí kìnnìkó tó dípọ̀ fi ọmọ sára ọfà ọta ìbọn ti dára rẹ̀ december bí wọ́n ṣe wí ni wọn ló ń gbà náà and then wọ́n ète yẹ bí gbàtà lọ one of the excursions tí wọ́n fi ń yẹ wa bẹ́ẹ̀sì tí àwọn èbó bẹ́ẹ̀sì tí ń gbà náà ibi tí wọ́n bẹ́ẹ̀sì sí military uh, barrack ní army barrack ní nìsín ṣùgbọ́n bẹ́ẹ̀sì táwọn mùsùlùmí bẹ́ẹ̀sì sí ìgbà náà àwọn ọmọ ogun sultan àtàrí ti dọ́wọ́lá osmani àkílẹ̀ mọ̀ tí wọ́n sọ́ dì nìsín stadium wọ́n sì mọ̀ àmà ti bẹ̀ẹ̀ ní kí lọ́fà tí wọ́n eré làwọn eléhùn se àwọn ilé àwọn tí wọ́n dúró bí làwọn tí wọ́n jagun àbá àwọn eléhùn eré wọn se ń bẹ̀ náà amalahumulahu bí máa ṣe ẹ̀kọ́ ni ọlọ́ba ni wàlá dùn náà àlékún ṣùgbọ́n kò sábúrú lórí yín nǹka nàbí adam ní mọ́tọ́rì tí nǹkan kan tó jẹ́ pé olùnira ìnira kan bá ń bẹ fún yín látàrí òjò òjò ń rọ̀ tábàlá tó máa di nǹkan ogun nígbó òjò wàhálà òdì púpọ̀ inú òjò àókùntùn mọ́rọ̀dọ̀ tàbí ẹwà lórí ààrẹ ẹn tí ń sáàrẹ yóò kírun náà tó tún ṣe fẹ́ máa di nǹkan àjà kò ní strength tí ó fi ṣe gbogbo ẹyin papọ̀ ọlọ́ba ní ọwọ́ asìlẹ̀ àtẹkùn ní kọ́ndíṣẹ́ yóò kò sí tó burú kẹ́ ẹ àwọn nǹkan ogun yín lẹ̀ nígbà bá fẹ́ kírun ṣùgbọ́n o wà kúrò ìdánakùn ṣùgbọ́n ẹ máa fura o ẹgbẹ́ nǹkan àjá yín lẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ẹ nù fura ìdí ni tó fi jẹ́ pé apá kan nú àwọn olùgbọ́ngbà wọn sàlàyé irú àwọn bíi báyìí wọ́n ní tọ́lọ̀ bá gbá lérò ni pé táwọn tí wọ́n ní kán dín nǹkan ogun wọn mú kí wọ́n mọ̀ fi kírun àwọn ilé wọn ni wọ́n gbé nǹkan àjá wọn lẹ̀ má lọ gbé kọ́kọ́ wá lọ kírun bẹ̀rùn gbé síbi ẹsẹ̀ rẹ̀ wọ́n kúrú hídọ́ ọ̀kùnrin nù ọgbẹ́ nǹkan àjálẹ̀ ṣùgbọ́n kò jìnà sí ọ o dịrị lóòótọ́ ṣùgbọ́n kò jìnà sí ọ gbogbo ilé ọlọ́wà fi ń yẹ wa pé mùsùlùmí gbọ́dọ̀ wà security conscious ọlọ́ba ní iná láha àádẹ́lẹ̀ ní àdábà muhina dájúdájú ni mú wọn máa bá àwọn ẹni tí wọ́n ṣe tọ́lọ̀ ń jà àwọn ẹni tí wọ́n gba tọ́lọ̀ ń tẹ́ mú kéferì máa bàjà ìgbéraga lọ́fà òun ò ṣetán láti gba òótọ́ gbogbo ẹni tí wọ́n bá sì ti ṣetán láti gbòótọ́ gẹ́gẹ́ bá nàbí sọlá àṣẹlẹ̀ sọ pé bátọ́rọ̀l hàk kéèyàn orú òótọ́ kọ́ mọ́ tẹ̀lé ìgbéraga ni èdè ní tọ́lọ̀ bá fi sọ pé ìyà tó wọn ò fi jẹ wọn ìyà tí ó yẹ pẹ̀rẹ̀ wọn ni tí wọ́n bá rò torí pé àwọn tó nǹkan kan ńlọ́pàá táwọn ò fi lè tẹ̀lófin ọlọ́run tí wọn ò fi lè ṣetọ́ ọlọ́run kí wọ́n rántí pé ọlọ́run bá ṣe kí ni o ọlọ́ọ̀bá pèsè ìyá alẹ́ fún wọn kọ́lọ̀bọ́ sọ wọn bí ìyá rẹ̀ náà mọ́lọ́ọ̀bá yín. فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين ọlọ́ọ̀bá jẹ́ síwájú ọlọ́ọ̀bá ní fàyídá kọ̀dọ̀ ìtumù àtà ìgbẹ̀ bá kírun tán zahiru pé ìgbẹ̀ bá kírun tán nù lásìkò ogun fadkurulaha ẹ máa sẹ̀rántí ọlọ́run kìyàmá nígbàtí ẹ bá wà nídùú wọ́kùrú dán àbíbẹ̀ bá wà nídùú wàhálà junubi kum àbí ń bẹ́ẹ̀ bá fẹ́ gbẹ lélẹ̀ ẹ máa sẹ̀nà tí ọlọ́run ẹ má jẹ́ kíran tí ọlọ́run ọbọ̀ já bí àyà ìṣètò wa bí ìgbà tí ń sọ fún wa pé kan ló mú wa kírun bá ti kírun gbóògùn gbàrà tí ni pé kéèyàn ti rẹ̀ kó tó kò stick faru rẹ̀ subhanallah alhamdulillah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n sọ ìdá àyàfi ẹgbẹ́ ńgbẹ́ bá wà condition bẹ́ẹ̀ ńgbẹ́ bá ti sálámọ́tàn ẹ padà sí ibi iṣẹ́ ibi iṣẹ́ ẹ padà sójú ogun azikari yòókù máa ṣe ní dùn máa ṣe ń sò ọwọ́ ló fi jà zahirun ti fi yẹ wa nù ẹlẹ́ẹ̀kejì ni pé ńgbẹ́ ìbí tẹ́ ẹ wà inú ipò tẹ́ ẹ wà ìgbà tẹ́ ẹ lásìkò òfòyà ẹ mọ́ gbàgbé ọlọ́run ẹ máa sèrántí ọlọ́run ìdí ní tánàbí sallallahu alayhi wa sallam àdìsí sọ́yẹ́ muslim annabi ni ibadatun fil harj ka hijratin ilayya ìjọsìn katẹ́yìn ó se lásìkò fitina.

bí ẹlẹ́dá ti rántí ọlọ́run ẹ̀rùn gbẹ́rù nígbà christ bá balẹ̀ tí wọ́n gba ìjọ méjì ní tá a kírun òun sẹ̀ rántí pé yóò kírun náà ẹni tí ọ̀rẹ́ ti pé yóò kírun sí ẹlẹ́mọ̀ sọ pé sọ́ọ́rẹ́ ti ka kùránì sẹ́yìn tí wọ́n ṣe ṣùgbọ́n àná láìka tẹ̀fìrò láìka ṣùgbọ́n tọ́bọ́ lọ́n bá wá fún ní akin ọkàn gbogbo bí mùsùlùmí bá ti tó kò ní ọmọ rẹ̀ ti ọlọ́run yálà ìbádà subhanallah alhamdulillah ni ọmọ ṣe ni astagfirullah ni ọmọ ṣe ni inna lillahi wa inna ilayhi raji'un ni ọmọ ṣe ni hasbunallah wa ni'mal wakil ni ọmọ ṣe ni wa ni'mal wakil ni ọmọ ṣe ni gbogbo èyí yòówù ìbáàjẹ ń sẹ́nà tí ọlọ́run ìbáàdà ni anabi ni yóò ní ládàá bí ẹni tó ṣe hijira wa bá nàbí sallallahu alayhi wa sallam tó náà wà fi ọba tó sọ wọn tí ẹ bá wá kírun tí ẹ máa gbàgbé ọlọ́run fadkurullah ẹ máa rántí ọlọ́run ńgbẹ́ ẹ bá wà ní dúró àbí ńgbẹ́ ẹ bá

ọlọ́ba ní iná sọ́látà kánàtà alẹ́lmú iná kìtàbù mọ̀kúta torí pé dájúdájú ìrún ọjẹ́ ń tá a se lọ́ràn lórí àwọn olùgbàgbó òdodo tó lásìkò ọgọ́dọ̀ kí lásìkò rẹ̀ lópin ìgbà téèyàn bá ti wà nù làákà rẹ̀ gbogbo kọ̀ndíṣàn téèyàn bá wà ọgọ́dọ̀ kírun lásìkò rẹ̀ lópin ìgbà tó bá ti wà nù làákà rẹ̀ kò bá wà ní dùbúlẹ̀ kò lè dìde lópin ìgbà tó bá wà nù làákà rẹ̀ kó kírun lásìkò bá ti wà kọ́lá kò fojú lásán kì gẹ́gẹ́ nàbí sọ pé fa áwùmí ìmá àn ànábì lọ bára kò nìkan yín kírun ọwọ́ agbé bíi pílò síwájú tó bá fẹ́ ṣe sùjúdù yóò wá ṣe sùjúdù lórí pílò ó kó àwọn kan lórí ara wọn tó jẹ́ pé orí rẹ̀ ni ọmọ gbé ni ọmọ fi ojúgun rẹ̀ lé ànábẹ́ abẹ́rẹ́ pé kí ló dé òun ní lárùrí ni àrùn wọn àyàbáyà kò ní lè ṣe sùjúd irú ìbáyà ó ṣe kó ṣe pórí fọ́ ńgbọ́ bá gborí lọ ọlẹ̀ bí gborí lọ́rùn ni ànábẹ́ ni àkó gbogbo ìhun kó islam èsì bá wọn ìmọ̀ kírun rẹ ní dùò lam tẹ̀sítọ́tì tọ́ bá lè ní dùò rẹ bá àbí ó kù díẹ̀ káàtó àlàáfíà ọlọ́ọ̀bá ní anẹ́bísọ̀lọ́lá àríwá sẹ́lẹ̀mẹ́ ní fàálà jam bó ṣe ń gbọ́ ọba wà ní dùbúlẹ̀ náà mọ́ kírun rẹ̀ ẹ àgbẹ̀ bó ló ṣe fẹ́ kírun gbọ́ wà ní dùbúlẹ̀ anẹ́bí ní fa áwùmí ìmáàn bó sori lásán kọ́ ọmọ fi kì aláhu àpẹẹrẹ wò rọrùn islam bó sori lásán mọ́ fi kì sákìrùn lásìkò ẹ dákun ẹ wò lójú ogun ńgbẹ̀yìn bá wà lórí ààrẹ

wọ́n lọ lórí pé téèyàn bá mọ̀ mọ́ fi rún lẹ̀ tásìkò òrùn ẹ̀ kọjá apákan náà àwọn olùmọ́ni kó tún kí apákan náà àwọn olùmọ́ni kọ́mọ̀ tún kí ó ti bọ́ná kọ́mọ̀ tún kí ẹ̀yìn ti bọ́ná kọ́yá mọ́ lọ àforíjì bọ́yọ́ lè dárí jìlókù torí pé tó lásìkò ni wọ́n ni kàmán ákàrà ramadana ìlàdìl ìjà Bee máa máa lọ́rùn ọlọ́àwẹ̀ lára àsìkò ramadana ní àmì òní tí kí ní pé mo fẹ́ kí lóṣù hajji mo fẹ́ gbáwẹ̀ tọ́wá pí ramadana lẹ́tí gbáwẹ̀ lóṣù hajji tọ́ gba ramadana kọ gba ramadana bẹ́ẹ̀ náà nìhun tẹ́yẹ̀ bá máa mọ́ pèrún lẹ̀ tásìkò òrùn kọjá àwọn olùmọ̀ tọrọ àforíjì bọ́yá torí tọ́ bá kí ọkàn rẹ lè mọ̀ balẹ̀ pé àmukú ti san gbèsè ta lọ san gbèsè ta lọ jẹ́ gbèsè tẹ́lẹ̀ nítorí ara rẹ náà ni in ahsantum ahsantum le anfusi kum ni tọ́ bá ṣe dáadáa o ti dáadáa fúri ara rẹ ni wẹ́yìn asatum falaha tọ́ bá sì ṣe dàkejì rẹ ìwọ náà ló fúri ara rẹ kó nítorí délé ọlọ́ọ̀bá ni inna salata kanat alal mu'minina kitaban mawquta ìran jẹ́ ìta àṣìlọ́ràn àyàn lórí àwọn olùgbàgbò òdòdó tó lásìkò nínú ọ̀fẹ́ pé bó ṣe lójú ogun wọ́n gbọ́dọ̀ kírun lásìkò rẹ̀ ìdí tó fi jẹ́ pé inú dàkù tí ṣẹ̀rí àṣẹ fọ́nirin àjò wọ́n náà ni pé ó lè parun àsìkò oorun ti ẹnu kò sí tó burú fọ́nirin àjò kọ́ lọ́ ìrun zuhur lára títí dásìkò oorun asir kọ́ wá kí méjèèjì papọ̀ tàbí kọ́ fa ìrún asir síwájú kọjá méjèèjì papọ̀ kó kí lásìkò zuhur kò sí tó burú àwọn olùmọ́ni wà hukumu man ká aláhálìhì mina dọ̀rùrát ẹn tó bá wà nùrù pò tiẹ̀ náà kò sí rúó lè parun pọ̀ tí bá rò pé kóhun tó se nǹkan ìtàn ìrún ọ̀bọ̀ kó tó se nǹkan kí ni tán àwọn olùmọ́ni ìjà ìrúhì ẹn tó fẹ́ gba ẹ̀mí là ẹ̀tọ́ fẹ́ sí kí ni ọ fẹ́ gba ẹ̀mí là lápèjúwe n tí ó common kárí nu àwọn tíra àwọn àfàtẹ́lẹ̀ onípẹ́ ẹ̀ńtọ́ fẹ́ wọ́n ní bọ́yọ̀ ọmọ ẹ̀mí kan kó sódò ọwọ́ afẹ́ wọ̀ ọwọ́ ajá ìpẹ́tọ̀ tóhun bá wọ̀ àtìkò báyìí ni ó tó kóhun tó lè jáde pẹ́tọ̀ a àbá succeed bọ́yá sì kò zuhur ti tó àsìkò tó sì bù ní pé ó ṣe é ṣe kọ́ jẹ́ pé lápèjúwe bọ́yá sì kò wá ní kí n tó lè jáde yóò tó six thirty àbí zuhur àti asir papọ̀ kó tó bọ́ sínú odò ó sì lè fi ilẹ̀ pé tọ́mú ọba jáde ìmọ̀ kìdó nígbà tí ń jáde sí ọmọ jásìkò asir kọ́ papọ̀ kò kí eléyìí làwọn olùmọ́ wa mọ́lé lórí pé dókítà tó ti ṣe abẹ ọfẹ́ operation yìí yóò tẹ́kì wá lásìkò tí ó pọ̀ ó ṣeéṣe ńgbà àbá ìjáde tàbá ilé wọlé ní àsìkò zuhur ká tó jáde àsìkò asiri ti kọjá a ká tó parí ọmọ ẹja sásìkò asir àwọn olùmọ́ ní ẹwọlé ẹgbà ẹ̀mí là ńgbà ẹ̀ bá jáde ẹmọ kí zuhur yẹn àti asir yẹn papọ̀ torí pé ìjà ìrú ìní afẹ́gbà ẹ̀mí là ní ẹ̀mí tóbi níwájú ọlọ́run jù báwọn lọ ẹ̀mí tóbi níwájú ọlọ́run á fi palẹ̀ lọ kọ́lọ̀bọ̀ sàmọ̀nà wa ọlọ́bọ̀ bá lè kí ọlá ní inna salata dal mu'minina kitaban mawquta in to lasiko ni nítorí délé gbogbo mùsùlùmí pátá tó yẹ kó dọ̀ mọ́ rò lọ́kàn rẹ̀ nu irun kọ̀ọ̀kan ló lásìkò tiẹ̀ àsìsọ gbà lọ́rọ̀ yorùbá tí wọ́n máa sọ pé àkípọ̀ ọ̀run ní jọlọ̀ wọn bá lójú àkípọ̀ ọ̀run ilé gbàgbé wọn wá bọ̀dá kan nú ilé tí wọ́n máa wí nù tọba dé láti bisẹ́ mẹkáníkì ni bọ̀dáhùn kí bá àwọn mẹkáníkì ọmọ bínú mẹkáníkì ń bọ̀dáhùn tọba wẹ́ẹ̀tẹ̀ tó ti gbogbo ẹ̀ ìgbà náà ni ó ti zuhur asir magreba àti ìṣá tẹ́wọ́dá bọ́dá ẹ̀ ń jẹ́ pọ̀ ní àkípọ̀nù ní jọlọ́ ọba lójú sàfimílẹ̀ o àsìsọ lélẹ̀ o àsìsọ gbáà ni kọlọ̀bá kí ọ̀sàmọ̀ná wa ṣùgbọ́n mo á rò pé lẹ́yìn ìgbà tó yá wọn á rò pé ó ṣeéṣe kọjá pé bọ́ọ̀dáhùn ló sì tú bọ́yá kí pọ̀ ọ̀run tí àwọn yorùbá gbálérò ní pé ìrún jama ẹ̀lú fún táwílì èyí mo rò pé ìrún jama tá a jọ kí pọ̀ ẹlẹ́hùn jọ́ lọ́wọ́ bá lójú ju ẹ́ tá dá kí lọ àmọ́ páwà dẹ̀rún pọ̀ àṣìṣọ́ lélẹ̀ o wa wọ́láwọ̀ tààlà àlàm náà ọlọ́ọ̀bá ni إن تكونوا تعلمون فإنهم يعلمون كما تعلمون نعم وترجون من الله ما لا يرجون نعم وكان الله عليما حكيما الله بابا عليك ولا ولا تهنوا في ابتغاء القوم ẹ má ṣe ẹ má ṣe sọ̀lẹ́ ẹ má ṣe jẹ́ kí rẹ̀wẹ̀sì ọkàn bá yín fíbitì rán ìlkọ́hùn láti lé àwọn ọ̀tá yín bá ìntàkùnú tá a lẹ̀ múnà tọ́ba jẹ́ pé ara ń dùn yín ìntà yín ọgbẹ́ tán sa yín kò tí ì sàn ẹ̀rán ti pé fa iná hum ya àlàmúnà bí ń ṣe ń ta yín náà ní ń ta wọn náà fa iná hum ya àlàmúnà kàmá ta bẹ́yìn ṣe ń fíìlì pains bẹ́ẹ̀ làwọn náà ń fíìlì àwọn ọ̀tá yìí ṣùgbọ́n kí wá ní ìyàtọ̀ yín wọ́tàrùjú rẹ̀ mi aláhi máa la yọ̀jú ẹ̀yìn ń re kankan lọ́dọ̀ ọlọ́run táwọn ò re kan rẹ̀ ẹ̀yìn ń re kan pé bí wọ́n ti sa yín lọ́gbẹ́ níbi wọ́n ti sa yín lọ́sẹ̀ gbogbo ẹ̀ pátá ẹ̀ ń nígbà ogun ohud sẹ́lẹ̀ ogun ohud gẹ́bí aya àwọn aya ti sàlàyé rẹ̀ fún wa níbi tọ́pọ̀ ṣùgbọ́n ní sókí ni pé ogun uhud ogun táwọn onáàlógún kejì tí musulmi já tánàbí sọ́lá àrẹ sọ́lá já pẹ̀lú àwọn kèfèrí lẹ́yìn ogun badir ogun badir a rẹ̀ bọ́yá ní eh, tafsiri tó síwájú si ìtọ́sẹ̀lẹ̀ tàbí ti ogun bọ́dìr àwọn musulmi ọ̀pọ̀ ló ń kà ṣùgbọ́n lọ́ba fún wọn ní sẹ́gun àwọn kẹfẹ̀rí ń gbà wọn padà sí mọ́ká ọba wọn lójijì gbogbo àwọn èèyàn ńláńlá àwọn ẹlẹ́gbẹ́ fún gbogbo àwọn tí wọ́n kó lo ogun bọ́dìr kò sẹ́ńtọ́ padà nù wọn nítorí ìdí eléyìí wọ́n tún ara mú gbogbo tó bá gbà làwọn fún débi pé wọ́n se ń padà di àbámọ́ tí wọ́n sì ń sunkún sí lẹ́yìn ọ̀rẹ́ yìí òun náà ni pé nǹkan ìtìjúgbà ní lọ́dọ̀ lárúbáwá kí wọ́n ní ẹrú ẹ̀ńtọ́ jẹ́ ẹrú ọ̀dẹ́ sọmọ gbogbo léèfì tó léwu kọ́mọ náà ò ṣe ipe ẹrú lọ́wọ́ ni ọlọ́ jẹ́yà alébùgbà ni ṣùgbọ́n torí ibi tí fìtínà yìí tó lọ́kàn wọn tẹrútẹrú wọn wọn jáde níbi àwọn ti mú wáṣí ipe ìwọ́mọ ogun jà ẹ̀wẹ̀ tí wọ́n lọ bá àwọn ọmọ ẹ̀yà wọn ni ṣùgbọ́n torí pójú wọn ti fọ́ngbà náà pé asálà we just have to win wọ́n lọ ní sókè nígbà ogun bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ ogun ọlọ́run bá fún àwọn mùsùlùmí ní ìṣẹ́gun ṣùgbọ́n ọlọ́kan wọn lẹ́kọ̀ọ́ àwọn nǹkan tí wọ́n tàpá sófin ànẹ́bí sallallahu alayhi wa sallam òkè ibi tánẹ́bí ni wọ́n dúró sí tọ́ntà ti lè gbà yọ sí wọn ànẹ́bí ni ẹ̀ dúró bẹ́ẹ̀ ẹ gbọdọ sọkalẹ onígbà mo bá ní ẹ sọ̀kalẹ̀ yálà wa la sẹgun ni àbáwọn ọta wa wọn sẹgun ẹ̀yìn ọgbọdọ sọkalẹ ń bẹ̀ ẹ dúró ń bẹ̀ ogun bẹ̀rẹ̀ àwọn mùsùlùmí sẹgun àwọn kẹfẹ́rí sá wọn sá ńgbà wọ́n sá àwọn ẹni tí wọ́n wá lókè ń bi tá nẹ́bi tí ni wọ́n mọ́ sọ̀kalẹ̀ ọba ni ogun ti parí àwọn èèyàn kéré ogun kí láàmú ọjọ́ se. Eh, ẹjá sọ kalẹ̀ ọ̀kan ní wọ́n sọ fún ẹ mọ́ sọ àwọn kan díẹ̀ nù àwọn olùmọ̀kan ní ìwàdúnẹ̀bì lásán bí wọn ò tún tààlẹ̀ kà lórí ọmọ kalọ̀ ẹ mọ́ sọ ẹ mọ́ sọ ànẹ́bì ní odùgbò bá ní aṣọ ní ah, ogun ti parí sẹ́ ẹ bá wọn ọ̀tá ti sá lọ bí wọ́n sì sọ kalẹ̀ nù khalid ni káwọn tó hùn tajúbọ̀ wá rí pé àwọn tí wọ́n wà lókè lọ́n wọ́n ti sọ̀kalẹ̀ automatically nkankan wọ́n dí lójí kan lọ dúó lókè lọ́n tí wọ́n dára pọ̀ márùn ilé bóhun sí kó àwọn ọmọ ogun tọ́lọ gbẹ̀yìn àpátánù bó ṣe yọ sáàrin lẹ́yìn lẹ́yìn àwọn ọba wọ́rọ́ dí àwọn kù wọn ò lè kojú àárín tí wọ́n wá àdúgbò ìbí ó ti pa wọn tó jẹ́ pé wọ́n bọ́ sáàrin àwọn mùsùlùmí àwọn ti sọ̀rọ̀ alẹ̀ wọ́n ti fọkàn sí pé àwọn ọmọ àwọn ọ̀tá ti lọ bí wọ́n ti bò wọ́n nù tí wọ́n fi ṣe kí ni o tí wọ́n fi pa àwọn mùsùlùmí débi pé àwọn olùmọ́ni kọ́dà inú rẹ̀ àtìgbà wọn ta ẹ̀jà nẹ́bísọ̀lá àlẹ́sẹ́lẹ́mọ́ sílẹ̀ àwọn ọ̀gá sọ pé gan wọ́n kan lẹ́yìn ní àsìkò náà wọ́n sá wọn lọ́pọ̀ wọ́n pa àwọn ìtàn pa inú ibẹ̀ wọ́n ti pa hamza ọ̀nkọ́ ànẹ́bísọ̀lá àlẹ́sẹ́lẹ́mọ́ nígbà àwọn ajagun ìtàn wọ́n sá àwọn musulmi náà sá wọ́n sá lọ bìkan lórí àpàtà wọ́n lọ dáàbò wà nẹ́bí sallallahu alayhi wa sallam àwọn àjẹ̀bẹ̀rí fásẹ̀yìn wọ́n lọ wọ́n wà nù pòyí àwọn ẹni tí wọ́n kú ti kú àwọn ẹni tí wọ́n ti fara pa tí wọ́n pọ̀ wọ́n lọ tipa wọ́n fi rìn lọ lọ́lọ́ bàbá sọ fún wọn pé tọ̀ kèétán o ẹ padà ẹ lọ bá wọn ọ̀tá yín ẹ padà lọ bá wọn. àwọn olùmọ̀kẹ́ ní eléyìí lọ sẹlẹ̀ níbi ntọ́lọ́ba sọ fún anú ali imran taka sẹ́yìn alẹ́dínà kọ́lẹ̀ lọ́hùn nasu iná nasa kọ̀dùjẹ́mọ̀ ìlẹ́kùn àwọn kẹfẹ́ sí àwọn ẹlẹ́tọ́ fẹ́ lọ́ba wọ́n ti dira ní ìsìn títà lákòókò lọ alábàánikò sí tọ́kùn wọn lọ́hùn pẹ̀lú ẹ̀jẹun ẹ gbọ́dọ̀ bọ́ nǹkan ogun lẹ̀ ẹ padà wọ́n látẹ̀yìn inú fífi ra ìlkọ́wù ẹ gbọ́dọ̀ jẹ́rẹ̀wẹ̀sì ọkàn ọba yín láti lé àwọn ọ̀tá yín padà lọ ẹ lọ bá wọn. bí wọ́n ṣe yí padà nu wọ́n gbọ́dọ̀ tẹ̀lé àti ọlọ́run bí wọ́n ṣe yí padà nu ọlọ́gbẹ́ oní gbogbo ẹ̀ pátá bí wọ́n ṣe dìde nu bí wọ́n ṣe lọ́nu ọlọ́lọ́ tí ń bá ń dùn yìí àbí tí ń ta yín yálà ń dùn yìí lọ́kàn yín pé ah, àwọn kìíní wa ṣẹ́gun lórí wa tàbí à ah, ọgbẹ́ wà lọ́rọ̀ mi ọgbẹ́ wà lẹ́sẹ̀ mi ọgbẹ́ wà lọ́wọ́ mi ọlọ́ọ̀bá ni àwọn gan ń tà wọn náà bẹ́ẹ̀ èèyàn làwọn náà bí yìí in ta kunu ta alamuna fa innahum ya'lamuna kama ta alamun ọlọba ni ṣùgbọ́n ẹ̀yin wá yàtọ̀ sí wọn pẹ̀lú kí ni o wọ́n tẹ̀rù ní aláhi má la yàrù jù sẹ́lẹ̀yìn wálì janna àwọn wálì janna lọ́dọ̀ lọ sáwọn wálì janna kan àwọn ọ̀fọkàsárì dẹ́nà kan ẹ̀yìn gan lọ́yẹ̀ ṣe sùúrù jù àwọn afọ́nisíra ní ń bá wọn padà àwọn kẹfẹ́ rí múra lóòótọ́ ṣùgbọ́n bí ó ṣe rí báwọn kìíní sí padà wọn ni káì wọ́n ti lọ dira wá ju bí wọ́n ṣe dira tẹ́lẹ̀ lọ ni bí kẹfẹ́ rí ṣe iṣẹ́ padà tí wọ́n sá padà lọ ni ẹ̀wọ̀n násùrọ̀ ọlọ́run ìbáṣepẹ́ wọn bá bẹ́ẹ̀ lọ mọ̀dínà àwọn kẹfẹ́ rí ọ̀bá lágbára àti lé wọn bá dénú mọ̀dínà ni tí wọ́n fẹ́ ṣe rí tí wọ́n yí padà wọn ni káì ní tí èèmọ́ àwọn eléyìí padà pẹ̀lú ọgbẹ́ lára àwọn yìí wọ́n ní nǹkan gbójúlé wọ́n ní nǹkan gbójúlé bí wọ́n sì sá padà nù lọ́lọ́ba ń sọ fún wa pé ìtàkùnú tá àlàmúnà iná omi àlàmúnà kama tá àlàmún wọ́tẹ́rù jù nàmì aláhìn máa láyà jù ṣùgbẹ́yìn rẹ̀ kan lọ́dọ̀ ọlọ́ntàwọn rẹ̀ kan àwọn olùmọ́mọ́ sálàyé pé eléèjẹ́ kọ́ ìdá nísẹ̀mí mùmí tọ́ bá rẹ̀ tí ọjọ́ ta ìsìláàmù tí wọ́n ń se nǹkan àṣeyọrí wọ́n se ìfaradà ni kìí se pé wọ́n lágbàá jù ọ lọ kìí se pé wọ́n ní lọ́wọ́ jù ọ lọ kìí se pé wọ́n àwọn faradà wọ́n dúró pé táwọn fẹ́ se ni tí wọ́n sì sọ̀ksídì kí ló dé tí wọ́n ní faradà kò fi sọ̀ksídì ọ̀pọ̀ tí ń jẹ́ tẹkinọ́lọ́jì ní àwọn ẹnìkan faradà ni ìfaradà ni. Faradani ìgbà táwọn mùsùlùmí náà fara dá lákòókò wọ́n se ń tọ́pọ̀ èyí tẹ́ bọ́ ọ̀gbọ́rí lọ́dọ̀ àwọn lárúbáwá ló ti kọ́ ọ̀pọ̀ tí wọ́n se ní ìsìn wọ́n dẹ́bọ̀ lófin táwọn lárúbáwá se ń gbà náà ni ṣùgbọ́n tá a fẹ́ lò ní pé àwọn fara dá ń gbà náà ni wọ́n bẹ̀rẹ̀ sí rorú pé àwọn fẹ́ gbé nǹkan tuntun jáde ọ̀yẹ́ kí nǹkan yóò lè já mọ́ báyìí kò sẹ́ńtọ́ fẹ́ se wàhálà kọ́sá ti rí díẹ̀ kó se díẹ̀ kó rí pípọ̀ ìdáwọn fẹ́nu ọlọ́ọ̀bá nílá kò rí bẹ̀ o tẹ́yìn bá rú pé a ah, waste of time lélẹ̀ wàhálà rẹ̀ pọ̀ ń bò máa wà dúró ní ọ̀rùn fún 3-4 ah, hours pé mo ń se eh, kíní sciences kan tí àwọn tẹ́ ṣe sùúrù làwọn náà sí wọ́n tẹ́ ṣe tó fi yọjú sùúrù làwọn náà sí ọmọ eh, eh, iye ìgbàtẹ́lómi sunu laboratory wọn gbẹ̀tọ̀ ní kankan lẹ́yìn tútù hours lọ́gbọ̀dọ̀ máa wò yọ ọmọ tó gbé ọmọ ẹsẹ̀ náà ni ó sì ní nǹkan ṣe jáde nítorí délé ìntàkùnú tá àlàmúnà fa iná omi àlàmúnà kàmà tá àlàmúnà ìntọ́ ayẹ kó jẹ́ yàtọ̀ tiẹ̀ sí tiwọn ní pé wọ́n tẹ̀rù náà mìíràn láhìí máa láyọ̀ jù ṣe bí wọ́n ṣe tiẹ̀ pẹ̀lú àníyàn méjì ni bọ́yá kò sẹ̀ ní kankan tó jẹ́ àgbègà táyé ń bì sì máa kọ́dà kọ́ jẹ́ ẹranko lásán ni ètò bó láti rescue ẹ̀mí ajá yìí ńlọrọ̀nù sí wàhálà ọlọ́sàn ládàá èèbó tó rescue ẹ̀mí ajá fọ́fọ́ kàn sí àlìjẹ́nà kan ni tí ọba gbọ́lọ́ ọba gbọ́ kó fọ́kàn sí àṣẹ́rẹ́ méjì nìwọ́ ní nítorí ọba ń sọ fún wa nù àṣẹ́rẹ́ méjì nìwọ́ ní olérè táyé ń bì ó sì tún rè kán pó lọ́dọ̀ ọlọ́run kí wá ló tó òun ó se sùúrù ẹ̀tọ́ jẹ́ páyé nìkan ní wá tí wò ní se sùúrù ọlọ́ba ni wákàtí aláwọ̀ alíman hakima dájúdájú ọlọ́run ọba ọba àlékè ọlá ọba onímímọ̀ hakima ọba tó pé lọ́gbọ̀n ni gbogbo àwọn òfin ọba ṣe yìí ọlọ́run ọba ṣe ni pẹ̀lú mọ̀ ọlọ́run ọba sì ṣe ni pẹ̀lú ọgbọ́n lédè lárúbáwá wọn mọ̀ sọ pé kí ni hikma tí wọ́n bá léèyàn wá hakimu ó ní hikima ó náà ni pé wọ́n ni wọ́n dùn ṣe fi mahali hila ikubi ẹn tí fi nǹkan sáyé tọ̀tọ̀ ìfi nǹkan sáyé tọ̀tọ̀ sí nǹkan ìlà ń pẹ̀lẹ̀ tó lọ́gbọ́n nítorí délé gbogbo bọ́lọ̀ bá ti sí òfin bó ti yẹ kó fi inú orí tẹ́ ẹ bá ilé yẹ ọ̀tọ̀ ní tí ó dà ọ̀tọ̀ ní tí ó dà kò ní wúlò fún yín láyé kò ní wúlò fún yín lọ́rùn kọlọ̀bọ̀ sàmọ̀náwà ayatọ̀ wà tẹ́kùtà tẹ̀lé inṣáàlá tọ́lọ́bà mọ́ ọjọ́ ìkẹ́kọ́lọ́ sẹlẹ̀ alkùránì ẹmọ wà alkùránì ọlọ́run ọlọ́run bá sì sọ áyà mẹ́wàá kalẹ̀ ń dáàbòbò ẹnìkan tálẹ́mọ̀ tí ń dáàbòbò kìí sànàbí o kìí ṣe sàábí o yahudi mùsùlùmí kan yẹn yahudi jẹ́ ọlọ́run bá sì sọ àyà mẹ́wàá kalẹ̀ in fi ń protect allahu akbar ẹ ma wà sí dọ́gba ọlọ́run ẹ ma wà sí dọ́gba islam musulmi fẹ́ take opportunity pé àwọn alákúlá nẹ́bí báyìí mo bá yànjẹ mo yànjẹ náà nù ọwá lọ tíràn mọ́ yahudi débi pé wọ́n kú díẹ̀ kan dá sẹ́rí yahudi àmọ́gbọ́lọ́ mọ́ àjọ ṣùgbọ́n ọlọ́bọ̀ ọba àlékí ọlá ọsọ ayà kalẹ̀ ó fi dáàbòbò yahudi ayà mẹ́wàá lórí ara wọn ilé fi hàn wá pé islam ẹ̀sìn àṣẹ́dọ́gba ni islam ẹ̀sìn ìṣẹ́sìn àbòsí ó lè gbọ́ ẹnìkan sí pé mùsùlùmí lélẹ̀ ẹ ló jẹ tìrànmọ́ lágbájá mọ́mọ́gbẹ́ lágbájá ló ṣe wọn tìmọ́ lákàṣẹ́gbẹ́ tó gbé tí yẹn ṣe mùsùlùmí islam ọ̀fara mẹ́lẹ́yìn láíláí iṣẹ́ àlá tọ́lá bá sọ àjọ lálọ àmọ̀ gbọ́ iṣẹ́ àlá káwọn bínú bí ijọ́ méjì mo ní àwọn ozone kan tó pọ̀ bẹ̀ẹ̀tì iṣẹ́ àlá mo pè látòní lọ a ní àwọn panel kan láti eh, abuja tí wọ́n wá sí accreditation so àwọn busy pẹ̀lú ọbẹ̀ tí iṣẹ́ àlá wọn ti tonight wọ́n parí iṣẹ́ wọn tó títí ọ̀la iṣẹ́ àlá eh, pẹ̀lú pẹ̀lú máàmù available iṣẹ́ àlá kí àwọn jẹ́mọ̀ sí i àmójúkúrò fún akọ́lọ̀ ọ̀dárí ti gbogbo wa wàláwù tààlà àlàm àádùn ọba ìṣẹ́ àlá báyá tàbá rí bèèrè kàtà bí méjì náà bá tẹ́sí ọ̀ náà alaikum sàntìlá abu abdullá irun náà àwọn àkọ́nàwà tó ti bá wọ́n

Hmm. náà nínú tí sẹ́rí àṣẹ ní rọrùn àbí ìdẹ̀kùn fún wa náà ni pé a lè pa ìrún méjì pọ̀ kí lásìkò kan náà torí àwọn àdíwọ́ kan inú rẹ̀ bọ́yá torí pójò ń rọ̀ akimagri arípójò ń rọ̀ àbí à ń kírun lọ́lọ́run òjò bá dé alẹ́ dáká kí ìṣá tó sí pásíkò ṣètò bẹ́ẹ̀ náà ni zuhur àti àti asir àwọn olùmọ́ni kí ní dìtà àfi pa ìrúurú bẹ́ẹ̀ pọ̀ ilá kan ni ọ̀nà ni pé khashiyata ìtìmá ìnáti bá dáa tá a bá ń bẹ̀rù pé tá a bá ilé túká bọ́yá láàfin kójọpọ̀ mọ́ tí ìbẹ̀rù ń bá ti lè wà ń bẹ̀ tó sì wà ríìlì so aláǹfààní àti lè parun pọ̀ ìyẹn ni pé magrib la fẹ́ kí ojú ẹ e bẹ̀rẹ̀ lóòótọ́ sùn bójò sú àkí magrib tàn rí pé bójò ìṣe e sú tàbá ní káwọn èèyàn padà lọ lé tójò bá ilé bẹ̀rẹ̀ à nílé padà wá mọ́síláṣí mọ́ ṣẹ̀rí ààyò ọ̀dá pé ká pa ìṣá pọ̀ngbàna ká kí lásìkò magrib tààtì kí magrib àkọ́kọ́ eh, ẹ̀sùn òjò bá túká ló sámà àti kírùn ìṣà kò sí pàtùkí mọ́ mo rò pé kò sí pàtùkí àbí aparunpọ̀ ńgbà tó dùn rọ̀ ìgbẹ́tọ̀ bójú ìṣe ń rọ̀ yìí ó ṣeéṣe ká má lè pàtí ìrún ìrún ìṣà asálámà ìṣà àtàbáyì kó tó di pé àtúkà òjò torípa àṣẹ tọ́lọ̀ ọba ni a ṣe yìí type inú àwọn ìdíwọ́ tí sẹ̀rí àfaramọ́ tí gbà ká pààrùn pọ̀ kí òun náà ni pé inú rẹ̀ bọ́yá òkùnkùn kún débi pé táwọn èèyàn bá ilé túká ọ̀nà wọn tí wọ́n gbá débi òṣèṣe kọjẹ́ pọ́pọ̀ ẹ̀rù yóò nílé wà mọ́ ìmọ̀ ẹ̀sẹ̀lẹ̀ lásìkò especially lóko ọ̀nà yóò dá o tàbí òjò tó rọ̀ lóòjò òjò ti dá ní ìsìta kírun tán ṣùgbọ́n ọ̀nà oníwà accessiblemọ̀ táwọn yóò fi wá kírun ìṣá òjò ti dá nìsín ṣùgbọ́n tá a bá fi lè ní káwọn èèyàn túká lọ lé nítorí súnmọ́ tó rẹ̀ pé kò sẹ́ni tó lè padà wá kírun ìṣá ẹ̀mọ̀ torí accessibility ọ̀nà àwọn olùmọ́lá alẹ́ kírun papọ̀ alẹ́ kírun wá ń gbà náà nǹkan kó bá ti kú tọ́ bá ti tì tì tó ti délé ọmọ pé tọ̀ tí a ń ṣe dẹ́sàfẹ́ lókùn bẹ́ẹ̀ gbogbo wa nù tíṣẹ̀rí àfàràmọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ táwọn olùmọ́ sọ pé alẹ́lẹ́tu tẹ̀dúrù máa hukumi wùjúdánù wà ádámàn ìdí tá a fi ṣe nǹkan yìí máa yí papọ̀ pẹ̀lú ìdájọ́ nǹkan òní tídìhùn bá wà ìdájọ́ wà tí ọba tídìhùn kò sí ìdájọ́ ìdíhùn kan náà ni kọ́ṣẹ́ tá a bá rí pé bá a ṣe wáyé tá a bá ilé túká nílé padà wá mọ́ àní pàrùn pọ̀ àá pàrùn pọ̀ ṣùgbọ́n tá a máa rò pé a based on ibi tá a mọ̀ especially bóyá ọ̀rọ̀ àwọn tó wá jẹ́ pé wọ́n wà ń quarters gbogbo ẹ̀ wọ́n ń ta lọ́ọ̀gì gbogbo ẹ̀ lọ́ni ànẹ́bọ́yá distance ilé sí ilé pé bójú òjò lóòótọ́ òjò ti ṣe kí ni àwọn olùgbé tá a bá tó kálukú bá kónú àpátímẹ́ǹtì rẹ̀ àní lè padà wá kírun mọ́ ṣùgbọ́n gbà kí mọ́ grip tán àti kọ́kọ́ tá méjèèjì ńgbà kí mọ́ grip àwa rí kójú dá bóyá ń fọ́n wẹ̀lúwẹ̀lú nílé ìta jẹ́ pé àmọ́ pé bá a ṣe wà kò lè dí wa lọ́wọ́ àti padà wá àti padà wá kí ìṣá ẹ̀ àní parun pọ̀ kí ń gbà náà because ìta ń bẹ̀rù sí bẹ́ẹ̀mọ̀ ní ìsìn kí là ń bẹ̀rù ni pé àwọn jẹ̀mọ́ta ń kírun mọ́síláṣí tí wọ́n bá ilé túká wọn nílé padà wá mọ́ bẹ́t àwọn ọmọrúbi tá àwọn amọ́pá lè padà wá sórí eléhùn kò ní jẹ́ dandan pẹ́kẹ́ sí kí ni o kán parun pọ̀ kí mo rò pé wọ́n láwùtà aláàlọ́ àríkùn sáàbùlà. Thank sẹ́ẹ̀lù lápájú wọn wọn wò òní tí ó mọ́ lọ́nà so wọ́n á gbé ọdún láti mọ̀ ìṣà subuhi Ibu hmm. hmm àfáàdọ̀ ìfòwàmọ̀ bá jẹ́ mọ́bí tó bá jí méjì wátọ̀ láti mọ́bí bò mẹ́ta ni a máa wo pé lẹ́tà àṣà kọ̀mpútẹ̀ ni lẹ́tà so àwọn kan ní pé ẹ̀tọ́ fẹ́ rí ìrìnàjò lápẹjú ẹ láti gọ̀mẹ́bì lọ sí èkó ọbẹ̀ bá ẹbọ́yára àwọn ọkọ̀ lọ́sílẹ̀ tó máa rí lálẹ́ so wọ́n dé jos towards magrib so wọ́n kí magrib àti ìṣá wọ́n fẹ́ kí méjèèjì papọ̀ ìrún oníraka mẹ́rin nìkan lè yẹn gé okuru gbogbo tíra lọ sọ pátá kò sí tààrẹ tíra sọ sọ pé magrib ìyẹn kíkọ́ sùúrù magrib bẹ́ẹ̀ ṣe kíkọ́ sùúrù àṣùbá gbé wọn á kíkọ́ sùúrù mú kíra kankan a kò sí mbẹ oníraka mẹ́rin ni nítorí ìdílé tó bá níbo lẹ́ẹ̀tì kẹ́ sọ gbogbo tíra pátá ẹ̀yẹn eh, bá níbo ló ti kà pé magrib mẹ́ta lè yẹn kí lé onírìn àjò òun ege sọ pé gbogbo tíra pàtà kọ́ wọn mú tíra kan pé wọ́n máa jẹ wa kò sí so eléyìn clear bá mẹ́ta ni à magrib kò sí pàǹjẹ magrib kúrú náà mọ́ ń sọ ẹni tó bá béèrè pé bọ̀lẹ̀ ti rí ẹ̀rí pé magrib olófónírìn àjò pé kúrú ẹ sọ pé nu wa òun tó wá sọ pé ó ti méjì ẹ ẹ̀hẹ́n kìí ṣe kọ́lọ̀bọ̀ kọ́ àmọ́ ṣe báyìí tí ó bá wá kí tán tí wọ́n bá wọkọ̀ ní tó súnmọ́ jù ní pé irú àwọn ọkọ̀ míì dúró bóyá dago mọ́ mẹ́wàá nígbà tó now problem pé irun tọ́ba jẹ́ pé time tọ́ba jẹ́ pé wọ́n break lọ́nà bóyá dúró lóru tá a jẹun àbí kankan kan tọ́ba jẹ́ pé wọ́n máa dúró téèyàn bá lè sàlùwàlá rẹ̀ kọ́ sàlùwàlá rẹ̀ wọ́kọ̀ tásìkò àṣùbà àbá tó téèyàn wà nù ọkọ̀ o kó kírun rẹ̀ ní jókòó ń ni ó ti kírun ní jókòó kí yọmọ yóò jókòó náà ni bẹ̀tí yóò àtúnpọ̀ wà ní dù tọba kínú tán yóò àtúnpọ̀ wà ní kíni o yóò tẹríba díẹ̀ pọ̀ wà ní rúkú tọba yóò dìde lórí rúkú yóò tó tẹríba ju bó ṣe tẹríba nígbà rúkú lọ tí ọmọ represent pọ̀ wà ní kíni o ọ wà ní sujud bẹ́ẹ̀ ni ó sì kírun bẹ́ẹ̀ ni ó sì kírun iṣẹ́ rẹ̀ tí ọba wa lálù àlá bẹ́ẹ̀ ni ó sì kírun subhi rẹ̀ tí wa lálù àlá tí ó bọ́yá ń gbàtọ̀ sálù àlá bóyá ó ti sùn lọ ẹ̀rùn àlù àlá ti jánu àbẹ́bẹ́kọ̀ tó bá jẹ́ provision bí tí ó ti sàlùwàlá wà nú ọkọ̀ inú àwọn ọkọ̀ mímọ̀ tó ní provision rẹ̀ kọ́ sàlùwàlá kó kírun tí ó bá wá sí provision finally àwọn olùmọ̀ ní kó kírun rẹ̀ láì sàlùwàlá kó kírun rẹ̀ láì sí kí ni o láì sí láyé àwọn tíra àwọn fúkà àtẹlẹ wọn mọ àpèjúwe wa ni àpèjúwe ẹni tí nǹkan kan bọ́yá ó lè gun orí igi bọ́yá bí kìnìún ọ wá lórí igi àsìkò òrùn tó kò lè sọ̀kalẹ̀ kò sí lálù àlá wọ́n ní nǹkan méjìlá ọlọ́ọ̀bá paláṣẹ ọlọ́ọ̀bá paláṣẹ kó kírun ọlọ́ọ̀bá paláṣẹ kó sálù àlá ó lè kírun kò lè sálù àlá kọ̀ wá ní títorí pé nkankan tó wọn ò lè se kófin tó lè se almaisuru láyẹ́s kútùbíl ma'asúri ìnáwọn olùmọ́wí almaisuru láyẹ́s kútùbíl ma'asúri in tẹ́yàn lágbára àti se ọgbọ́dọ̀ se kò ní sọ pé ayin lè se tí kọ́ wá fi ètí ò lè se lẹ̀ ní sọ ìgbà tí ti lè se tí ètí mo lè se náà mọ́ pa wọ́n pọ̀ ní se ṣẹ̀rí ọ̀fara mọ́ èyí tó lè se torí pé ni wọ́n tẹkùláhà mọ́tàtà àtùm wọ́n ní bí àpèjúwe àpèjúwe rẹ̀ pọ̀ táwọn fúnka ọmọ mu wa mọ́tẹ̀mú ní pé kéèyàn bó wo rẹ̀ tó bá fẹ́ kírun ẹ̀bẹ́kọ̀ bẹ̀tẹ́ tó tó pọ́ fáyẹ̀ rẹ̀ kọ́ ara rẹ̀ ní kọ́ndíṣẹ̀ kan pé kọ́lọ̀ bá kọ́ dáàbò rẹ̀ gbogbo wa wọ́n bọ̀ sí hóhù ọwọ́ àbí kẹ̀tẹ́ tí ìrún náà sì bẹ́ẹ̀ ní sí mọ́jàmú wò lè pé sétorí rẹ̀ kò ní kírun àwọn olùmọ́ ní kó kírun rẹ̀ hóhò torí pé almaisuru lions kutubil maasur the same thing àwọn tí wọ́n bá ma sábà ṣe visitation lọ prison yard inú tí wọ́n ma sábà irú béèrè tọjọ́ mélòó wọ́n ma béèrè pé in most cases irun àṣùbà débi tí wọ́n ti àwọn ọlẹ́ jẹ́ pé ṣèdúrú pé wọ́n ní ó lè dago mẹ́jọ òun tó wá sí wọn òun ó ti tàsìkò ti kọjá ibi táwọn sí wa àwọn ò lálùwàlá àwọn ò lè bẹ́ẹ̀ wọ́n kírun bí wọ́n wà náà ni wọ́n kírun bẹ́ẹ̀ kọ́lá kọjá Esenile míì wọ́n ìdí ni wọ́n máa fi béèrè pé tọ̀ ṣé tí eku bá wà lára ọkọ̀ tó lè gbọn eku ara ọkọ̀ nù kí ètè tàyẹ̀ mú sọ àìdántọ́ yìí bá lọ́lọ́ ọba pè nítorí súnmọ́jú náà pé sọ àìdántọ́ yìí bá náà ní èèpẹ̀ nítorí jẹ́ pé àwọn fúkà àti sọ pé ẹni tó wà lórí igi láti ní sọ pé kó fi igi ṣe tẹ̀yẹ́ mú kọ́ akọ́ wa náwọ́ lórí igi pé wọ́n ṣe Naam. Naam. Pẹ̀lú ògùn ọlọ́run, wọ́n bèèrè pé bí ráwọn ẹni tí wọ́n máa ṣe bí security or guard àbí agadi or whatever. Bọ́yá táwọn ẹni máa ṣe kankan tí wọ́n ń kírun, so àwọn ò ní kírun because wọ́n provide the uh, security fáwọn èèyàn. So táwọn náà bá tí wọ́n bá sálámà, àìjírí oní pé káwọn náà kírun wọn jama àwọn tí wọn wà organize bí wọn mọ ti ṣe nìyẹn wọn bá ti káwọn jama bá ti fọ ńgbà mí kan wọn pẹ̀lú àwọn sí méjì gan àwọn mí ọ̀lọ́ kírun nù wọn lẹ́yìn ìgbà àwọn jama bá kírun tán wọn sáwọn náà ní ládàá additional torí pé àwọn jẹ́ wọn wà ni sùgúrù làwọn sẹ́ni pé wọ́n ń sọ bí tọ́ta lè ti bá ọ̀nà ibi tọ́ta lè bá wọlé so tí wọ́n àwọn jama bá kírun tán wọ́n organize ara wọn wọ́n ala naam sorry doctor naam naam Naam. Naam. Naam. Naam. Okay. Subhanallah. Ẹn tó ṣẹlẹ̀ ní pé ordinarily, uh, this one of the six presidents sọ pé ọ̀rẹ́ ní course in Amendment Islam Studies also, uh, management and build, uh, building and management of our masjid in tó tẹ̀lẹ̀ ni pé minaret láti lẹ̀ wá tẹ́lẹ̀ náà kò sínú kò sínú structure mọ́síláṣí àláyá anabi ò se minaret sí àti kílókọ rẹ̀ fìlà tí wọ́n máa dé fún mọ́síláṣí náà dómi kò sí ń but it's just an táwọn èèyàn kan sí lẹ́yìn rẹ̀ ìdí ní tó fi jẹ́ pé kò sí principle kan islamically to guide ẹ̀ ń bá fi sẹ́yìn ó fi sẹ́yìn tó bá fi síwájú fi síwájú ẹlòmí ó fi mẹ́rin ẹnìkan bèèrè pé àsúmí ẹ̀nà wà kẹsà àwọn sísẹ́láti ipé minareti ẹ mélòó láàmọ̀ fi sí masíláti mélòó lọ́wọ́ sùnnẹ́tì mo ní kò sí kankan mo so ẹn tó fi ẹyọ̀kan sí ọkà fi sọ̀sọ́ sí masíláti ni ẹn tó fi mẹ́rin sí ti mọ́kà mú pé nǹkan bí mọ́kàlá ni ti mọ̀dínà ìbé ti mm-hmm. specific ah, place ibi tó kálukú bá fi sí ọ̀sọ́ mọ́síláti kò sí tó burú mẹ́wàá láwọ̀tà aláàlọ́ báyà fi ṣe final náà mọ̀ kò sọ̀rọ̀ Mm kò tọ́ naam anabi sallallahu alayhi wa sallam ọ sọ fún wa pé ẹni tó fẹ́ dáhùn kọjá bí wọ́n ti ń kírun ìbáṣepọ̀ mọ aburú ti ń bẹ lórí rẹ̀ ni kọ̀pá pírífà kóhun òdúó for forty bá nàbí sẹ̀wínú lafadala àbí afdala àlẹ́ àbí kàmá kọ́sọ̀ lọ́wọ́ àṣẹlẹ̀ pé fún for forty abákan náà àwọn ní forty years pé kọ̀bá dúró fún forty years dan pé kọ́ dá ìrún kọjá àwọn kan ní forty months àwọn kan ní forty weeks àwọn kan ní forty days kásẹ̀ azumu rẹ pé forty minutes the minimum we can assume ká ní forty minutes ipe kọ̀bá dáa jù fún kọ̀bá fi lóore jù fún ju pé kó gba wájú kílókọ̀ rẹ̀ kọjá lọ wájú ẹ̀ tí ń kírun bet ele o láwọn bíi májẹ̀mú àkọ́kọ́ ni pé ẹni tí ń kírun yẹn ọkọ́ jẹ́jẹ́ pé ó ṣe sutura ìta ń pè ní sutura náà ni pé nǹkan kan tí èèyàn ó fi síwájú tí ó fi jẹ́ pé ẹni tí ó kọjá yóò gba ẹ̀yìn kíní nkọjá ni kò ní gbà àrùn èmi àti kíní nkọjá níta ń pè ní sutura nù bóyó po ni bóyá àga kan lè yẹn rí ni ìtọ́kẹ́jẹ́ kó jẹ́ sutura ọ̀yẹ́ kó jẹ́ ń tọ́ rọra ga sílẹ̀ kí so sọ bá jẹ́wèé lọ fẹ́ fi ṣe túra ilẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ pé ìwé tó lè gbé tún stand by mo rò pé kì í ṣe pé wọn kàn gbéwèé lẹ́bàá yóò ní mo fi ṣe túra advisably so ẹni tó bá ti ṣe túra yẹn kọ̀tọ́ fún kéèyàn kọ̀tọ́ kéèyàn gba àárín rẹ̀ kọjá ẹni tí ó wà ṣe túra ń kọ àwọn olùmọ́ni òun gan àdáàbòbò òun rẹ̀ nítorí di eléyìí kọ̀lẹ́tọ̀ ẹni tó bá ṣe sútra ọ̀dáàbòbò òun rẹ̀ tó bá fẹ́ gbà àárín rẹ̀ àti sútra

ibùnú azùm ní gbogbo ẹbọ ọ̀dán mọ́lẹ̀ tọba sán mọ́lẹ̀ bọ́ sínú rẹ̀ ọmọ kírùn sí irun ọ̀bàjẹ́ alùwìn ìdè ṣẹ̀dá àti sọpẹ́ rẹ̀ ní protection bet ẹn tí ó fi sítura síwájú one ìwọ́ tó fẹ́ kọjá mọ́ àti sọ pé kòkó fi sítura síwájú dé ìgbáwájú rẹ̀ kọjá ìwọ́ lọ́lẹ̀sẹ̀ bet téèyàn bá wá fẹ́ kọjá ẹn tí ó fi sítura síwájú ò láǹfààní àti lè ṣe kí ni o kó blọọkì ẹ̀ tó fẹ́ kọjá torí pé ó ti fílẹ̀ ah, open-ended nù. No kò ní parí nù mo rò pé èèyàn mélòó lọ fẹ́ máa di nítorí lọ́ọ́ fi pé èèyàn gbọ́dọ̀ ṣe sutura tẹ́yẹ̀ bá kírun jama mọ́ bọ́ orí specific question in tí wọ́n mọ́ sábà sẹlẹ̀ ń gbà mí ni pé mọ́ bárùn lẹ́yìn jama ni lẹ́yìn máàmù bet raka mélòó kan wà ń bàbá yà ń bara ká méjì sẹ́pẹ́ ń gbà ń bá kíra ká méjì tàn sẹ́pẹ́ àwọn èèyàn mọ̀ túká the implication now is ibo mo ti fẹ́ mọ wá wá sutura lọ ẹ̀hẹ́n torí pé tẹ́lẹ̀ o ti wà ní inú ìjàmọ́ ní ìsìjàmọ́ ti ká kò sí tó burú tọ́ ọba rẹ nìkan tó jókòó lè fi ṣe sutura èèyàn lè fẹ́ ẹnìkan wà wájú rẹ̀ ń ṣe àtikáàlù rẹ̀ o lè fi ṣe sutura kò àmọ́ jẹ́ direct iwájú rẹ̀ lọ́wọ́ o lè move right left or forward láti pé o fi eléhùn ṣe sutura o dẹ̀ lè máa move from one place to another kọ́dà kò jẹ́ pé tó fi débi ìgànná àbí pílà tó fi ṣe sutura kò sí tó burú alimoyin pé kò fóònù rẹ ní protection ṣùgbọ́n tó bá jẹ́ pé irun jamala ń kí limamu ń kírun sutura wà wájú imamu kò sí tó burú sutura imamu ti tó sutura kò sí tó burú káwọn èèyàn kọjá láàrin sáfù mo rò pé torí pé sutura imamu ni sutura àwọn ẹni tí wọ́n ṣe kí ni o àwọn tí wọ́n lẹ́yìn rẹ̀ ìwájú ìmọ̀mú là nígbà kéèyàn ọgbà àrin ìmọ̀mú àti sutura kọjá ṣùgbọ́n láàrin àwọn èèyàn wọ́n lè gbà kọjá àdísọ abdullahi abbas rọ́dí allahu ta'ala anu ọsọ tó ń gbátá nabi sallallahu alayhi wa sallam kírun ní ní kaaba anabi sallallahu alayhi wa sallam mú bí eh, pọ̀pá kan àbí bí igi kan ní ó fi ṣe sutura mọ́yógun bí ẹ̀sìn àbí kẹ́tẹ́kẹ́tẹ́ ó ní mo fi ń gbà rìn sáfù kò sí ẹni tó pé o sì gbà ànẹ́bí kírun tá ànẹ́bí ó sì sọ fún pé ah, ìwọ ọmọ pé yẹn gbà rìn sáfù ni so eléyìí hàn pé tí ìmáàmù bá ti ṣe sutura torí pé fa sutura tó ìmáàmù lẹ́hùn sutura sutura ìmáàmù tí ìmáàmù sẹ̀ wọ́n ti ó ti tó fún wọláwù tá a la àlà kọlọ̀bọ̀ اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك